ومحياي ومماتي لله رب العالمين lọ́nà bá láàfin fún gbogbo ìṣẹ̀lẹ̀ wa pátá ṣé ìgbésí ayé ìníyàwó wa tàbí ìlọ́kọ wa tóun dáyàtọ̀ nínú ìgbésí ayé wa ni dáyàtọ̀ tábà fẹ́ wá ṣe fọ́lọ́hún ó gbọ́dọ̀ jẹ́ nínú ìlànà ẹ̀sìn ọlọ́run gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́sìn yé kí ní ìta fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ní kankan àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe náà tá a bá tí ì gbọ́yé pé ọ̀rọ̀ ẹ̀sìn ni ìdẹ̀ra ní problem ẹni tí ò tí mọ̀ pé ìfẹ́yàwó ẹ̀sìn ni òun ṣe bíi pé ń kírun ni ẹni tí ò tí mọ̀ bẹ́ẹ̀ ó ní problem torí pé anabi sallallahu alayhi wa sallam ojúwe oore tó wà nínú kéèyàn ò mójútó yàwó kó pé ojúṣe ti ọkọ tí ọlọ́run bá sọ pé kó pé lára ìyàwó ẹ̀ ó wá fọ̀rọ̀ kan sí àwọn bá ń sọ̀rọ̀ yẹn àwọn afá máa ń sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kì í mójútó ọ̀rọ̀ yẹn o téèyàn bá ní fi oúnjẹ sí ẹnu ìyàwó èèyàn báyìí ẹkún mọ̀kànlá dálẹ̀ fún yàtọ̀ sọ́dákọ̀lẹ̀ yẹn ṣe tó bá parí ìyàwó ẹ̀ láṣọwọ̀ báyìí ó mọ̀kànlá dálẹ̀ fún ẹjọ́ sinmi tó bá fi ìyàwó ẹ̀ sábẹ́ ibùgbé báyìí ó mọ̀kànlá dálẹ̀ fún ẹjọ́ sinmi kù àti àwọn ọmọ àti gbogbo dependent àwọn tó gbára lé wa tá à ń bọ́ tá à ń mójútó ṣùgbọ́n shelf kan wà mẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá ṣe nǹkan yìí súnmọ́ àtàsábàwú ó ní ìtìsáàbù ó ràn kan pé ọlọ́run ọba ó sàn ń lẹ́sàn ó ràn kan pé ọlọ́run torí rẹ mo fi ń ṣe o ni ó ṣe gba gbogbo ládàá yẹn àwọn afáàní tí ò bá ràn kàn yẹn ń kọ́ tá a bá ń bọ́ ìyàwó wa tá a bọ́ níbọ̀ pé mò ń jọ́sìn mi tá a bá ń fún ìyàwó wa níbùgbé tá a fún níbùgbé pé ìjọsìn kan ni mò ń ṣe yìí o ọlọ́run àárín mi àti ẹ ní o wọn rán kan pé kò san mí lẹ́sàn-án tí mo ṣe yìí o tá a bá raṣọ fún wọn tá a bá rò bẹ́ẹ̀ òfò ni o kò ní lẹ́sàn kankan wájú ọlọ́ngbà tó dà tó dà níyàn pé o fẹ́ ṣe nítorí ìtọ́lọ́run láti gbẹ̀sán látọ̀dọ̀ ọlọ́run ìyẹn náà wá gbogbo ìjọsìn irun tá a kì í nìsín a mọ̀ pé a kì í fọlọ́run nígbà tó ń sọ̀rọ̀ àwẹ̀ ó ní máa ń sọ ọmọ rọmọgọ́nà ìmáná wá ti sábà ẹni tó bá gba rọmọgọ́nà tó mọ̀ pé kí ní yìí ọlọ́run ló pa mí láṣẹ pé kí n gbà mo sì gbọ́dọ̀ gbà látara gbígbọ́ ọlọ́run bá gbọ́ wá ti sábà ó sì ran kan pé tí n bá gbà tán ọlọ́run bó san wa lẹ́sàn hajj ta wá ìta àbá ran kan pé gbogbo bá a ṣe ń rìn lọ ran pèrè bọ yẹn à ń ṣe é fọlọ́n tẹ bá rántí bá a ṣe ń sọ̀rọ̀ hajj ń sọ pé tá a bá fáwọn ẹ mọ̀jẹ̀ àgbàgbé o fi sọ́kàn pé à ń bá a fọlọ́n ni o ìyẹn ni ó mú ẹ̀sán wá ọlọ́run mo fa irun mi mo fa fún ẹni o òjíṣẹ́ rẹ ló ní kí n fa mo fa nígbà tí umar fẹ́ fẹnu ba alhajarul aswad kí ló sọ fún alhajaru ní wọ hajaru òkúta lásán ni ọ tí n bá rí i pé ànábì fẹnu bọ ni wàláì ní fẹnu bọ ìyẹn ní ìjọsìn tí gbogbo wa pátá ó kéré pátápátá á sá níyàwó kan ẹ jẹ́ ká mọ̀ pé ìjọsìn ni o ìníyàwó ìjọsìn ìníyàwó ìjọsìn kan ni ìsúnmáyàwó ẹni ìjọsìn ni àwọn sọ̀hábà lọ́ba nàbí sọ́lọ́lọ́ àlẹ́ sọ́lá wọn ni dáàbà ahlùdùsúrù bí ojúùrì kó ahlùdùsúrì bí ojúùrì ahlùdùsúrù dùsúrù ni ẹ ọrọ̀ ọrọ̀ tó pọ̀ ni wọ́n pè ní dùsúrù wọ́n pè ní risk náà tó pọ̀ ti pọ̀ jaburata àwọn sàábà ni àwọn sàábé tó lówó lọ́wọ́ bàbá olówó àwọn àárín àwọn sàábé wọ́n ti kó gbogbo ládàá lọ Wani ní ìsọ̀lúnà ká máa nù sọ́lì ọ̀yàsùnmúnà ká máa nà sùn ọ̀yàtọ̀sọ̀dọ̀kúnà mi fùfú rí àmúhálì bá a ba ń kírun ìlànà náà kírun bá a ṣe ń gbààwẹ̀ yìí náà làwọn náà ń gbààwẹ̀ ṣùgbọ́n àwọn ṣe nǹkan kan táwọn ò ní kápá láti ṣe kí nìkan náà wọ́n ní owó wọ́n tún náwó sójú ọ̀nà ẹ̀sẹ̀ àwọn olówó dáná anabi sallallahu alayhi wa sallam oníṣọ́nà ọmọ tí ì sọ ntẹ́yìn náà fi máa rí èrè ìjẹ téèyàn máa ń rí ńgbà téèyàn bá ń ṣe sọ́dákọ̀ ni. ó لكل تصبيحة صدقة ti sọ́dakọ̀ سبحان الله والحمد لله subhanallah صدقة تهليل صدقة تكبير صدقة takbir sọ́dakọ̀ so tẹ́ bá sọ pé allahu akbar allahu akbar èrè bíi pé èèyàn sọrẹ èèyàn tọrẹ lọ́lọ́run bó máa sọ fún un so mo lówó òsì mbẹ mi lówó òsì mbẹ ó mọ gbalada nígbà tí gbogbo sàbẹ gbọ́ ọ̀rọ̀ yìí àwọn olówó náà tún lọ ń ṣe subhanallah walhamdulillah wàlá ẹ̀ wọ́n sáré padà lọ bá nàbí sọ́lọ́lá àyẹ̀sì àwọn tó ti ṣe dáwà náà ṣe yẹn o kí ló sọ nínú ẹgbà wa àbúrò ẹ̀rọ rọ̀dí ọlọ́run inú sáyẹn sí ó ní záàlì kan fọ́tò láàyè tí ìmọ̀ ilẹ̀ ọlá kan nìyẹn tọ́lọ̀ máa ń dá ẹrú kan tó bá wù ú ẹrú ni ó dà lọ́lá náà ìyẹn ni pé yóò lòwó yóò tún máa ṣe sọ́dákọ̀ yóò tún máa ṣe jọ́sìn yóò tún máa ṣe gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn níbi ẹ̀gbà wa tá wa ń bá bọ̀ anabi sallallahu alayhi wa sallam ara tó kà ní ojúpọ̀nà ìjọsìn ó ní bóòdù àhàlì ó ní wà fí bóòdù àhàdíkùn sọ́dà ìmá súnmọ́ ara alẹ́ ẹni sọ́dà pẹ̀lú ẹ̀yọ́ màá yá mi ọkùnrin súnmọ́ ìyàwó ẹ̀ níbi ọkọ ti mọ́ súnmọ́ ìyàwó sọ́dà pẹ̀lú ni o yóò gbalada o kìí ṣe àṣedànù o kìí ṣe àṣedànù kódà ara ṣe hajj tamatu táwa ṣe yìí bí tá a bá ṣe umra taka súnmọ́ ara ilé wa ló ṣe dáa kí ẹ̀ máa mú ìyàwó wa ọlọ́nkúrọ̀ wa lọ́rọ̀ ká lè máa ṣe bẹ́ẹ̀ tá a bá ṣe umra tata bọ́ ihram ká wọlé lọ ti àwọn ìyàwó wa ká súnmọ́ wọn kó jẹ́ pé njọ́ tá a bá wá sí àràfà ara wa tutù ara wa balẹ̀ kì í ṣe garagama. so eléyìí jẹ́ ká mọ̀ pé ìjọsìn ni ìsúnmọ́ ìyàwó ara ẹni ìyàwó èèyàn ìjọsìn ni àwọn sábà wa ni yé ṣé téèyàn bá ń súnmọ́ ìyàwó ẹ̀ ọlọ́run bó tún sọ lẹ́sàn-án ìyó ànábì wa dá padà fún alẹ́ ìsọ̀lá àti ṣé tẹ́ bá súnmọ́ ẹ̀ tí kì ṣe ẹlẹ́tọ̀ọ́ yín sẹ́ẹ̀ ní jìyà rẹ̀ tó túmọ̀ sí pé tẹ bá ń súnmọ́ lẹ́tọ̀ọ́ ẹ̀wọ̀n gba ládá tẹ bá ń súnmọ́ ẹni tí ò lẹ́tọ̀ọ́ ìyá ni tẹ bá ń súnmọ́ ẹni tó lẹ́tọ̀ọ́ ládá ni so ìjọsìn ni ẹ̀ tó ní pé tẹ bá ti ń ṣe báyìí mọ̀ gba ládá lànà mi ṣe kọ́ ọba ṣe máa ń súnmọ́ obìnrin problem àwa mùsùlùmí ni akẹ́kọ̀ọ́ ẹ̀sìn àjìnà sẹ́sìn ẹ̀sìn kọ́ wa bí ẹ̀ṣẹ̀ máa ń súnmọ́ obìnrin bí ẹ̀ṣẹ̀ máa ń súnmọ́ obìnrin ànábì àwọn àfáà kọtí àtòpọ̀ lórí ẹ̀ ibnul jawzi kọ ibnul qayyim kọ lórí gbogbo àwọn irú àwọn ọ̀rọ̀ báyìí ẹ̀sìn kọ kákan kí obìnrin gírì ẹ̀sìn kọ ó ní má ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ tí ẹ bá tẹ̀fẹ́ àwọn oníṣẹ́ yóò máa ìjọ tó bá dé yóò máa tù ú yóò máa fún ní nǹkan títí títí tára rẹ̀ ó fi mọ létí yóò fi lè súnmọ́ kò tó wá tó súnmọ́ kó tó sọ tó sọ máa sọ báyìí bisimilah allahumma jẹ̀nìbìnà ṣẹ̀tọ́n wọ̀já níbi ṣẹ̀tọ́n na márùn zakitana kìí ṣe jọsìn ni ẹni ọlọ́ọ̀bá yàmí yẹ èṣù yàmí yẹ èṣù wọ̀já níbi ṣẹ̀tọ́n márùn zakitana in tó bá fún wa látara ìdíkàtà fẹ́ ṣe yìí o ìyàwó náà yẹ èṣù ṣé jọsìn ni àbí jọsìn kan tá a rí sí jọsìn ṣóbìnrin náà rí sí jọsìn lóbìnrin rin síjọsìn wípé òun gbọ́dọ̀ jẹ́ kí ọkọ súnmọ́ òun sórí péjọsìn ni bí gbogbo ìgbà tí òun gbà ti mú ara wá tán kan súnmọ́ òun tó ń gbádùn òun gbogbo ìgbà tóun bá ti múra tóun ṣoge sọkọ tọkọ òun wò òun tínú ọkọ dùn òun jọsìn ni sóbìnrin rí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ńgbà tó ń ròyìn obìnrin tó dáa láti fẹ́ ó ní ìzárọ̀ ayé tàhátà sùrùkà wọ́n ìdá amárùtàhà tùtì òkà obìnrin tó dáa láti fẹ́ ọ ni tó o bá ti wò bá inú rẹ̀ ó sì máa dùn pé ah, ìyàwó mi kìí ṣe tí ó máa sasọ mọ́ àyà àbí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ìsọmọ́ sasọ mọ́ àyà nù lẹ́nu ó rò sọ mọ́ àyà ṣé tó o bá rò sọ mọ́ àyà yẹn tọkọ rẹ bá wù ẹ bá inú rẹ máa inú rẹ máa dùn ní náà tó kóbìnrin ṣoge sọkọ ẹ̀sìn ni ṣóbìnrin mà bẹ́ẹ̀ pàtàkì jùlọ obìnrin yorùbá because obìnrin yorùbá a máa lọ́bùn pàtàkì jùlọ lẹ́yìn ọmọ kìíní kejì kẹta ọ̀bùn lókù tóbìnrin yorùbá fi máa ń lò ó mo ń bọ̀ bẹ́ẹ̀ o ìyẹn lọ́pọ̀lọpọ̀ ọkùnrin fi wá máa ń sọ pé àwọn fẹ́ fẹ́yàwó mi wọ́n fẹ́ fẹ́yàwó lé ọ̀bùn ìyàwó àkọ́kọ́ ọ̀pọ̀ ọgọ́rọ̀ obìnrin yorùbá lẹ́yìn ọmọ kẹta wọ́n ti dọlọ́bùn wọn ò ríra wọn sẹ́ni tí ó máa múra sọ́kọ ọmọ ìjọ́sìn ti ní ànábì sọlọ́lá àlẹ́sọ́ ní obìnrin gidi tó bá ti rí báyìí rẹ̀ mọ̀ ní mashallah ìyàwó rẹ̀ àwọn tí yìí ṣe bẹ́ẹ̀ ni àwọn haúsá obìnrin haúsá títí títí yóò máa múra fọkọ ni wọ́n ní nǹkan tí wọ́n máa ń pè ní kọ́líà wọ́n máa ń ṣe kọ́líà ni regularly kọ́líà ni ìmójútó ara lọ́nà oríṣiríṣiríṣiríṣi nípìnlẹ̀ haúsá ṣùgbọ́n yorùbá àwọn máa ń yọ̀ ṣùgbọ́n haúsá ó nídìí ó ẹja fìyàn ẹlẹ̀ ká mọ́ lọ́dọ̀ ṣé obìnrin rí ìfira rẹ̀ sílẹ̀ fọ́kọ níjọsìn ṣé obìnrin rí ìmúra fọ́kọ níjọsìn ṣé obìnrin rí ìgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu níjọsìn kí ọkọ pè ìyàwó pé kí ìyàwó pè ọkọ àbọ̀ ọkọ pè ìyàwó kí ọkọ pè ìyàwó pé ẹ̀sùn mọ́bí ó lè má jẹ́ gbólóhùn ẹnu aṣáàmọ́ bá ṣe máa ń pè wọ́n o kí àwa ní láwọn ọ̀gbà tó mọ̀ pé ìwà ẹ̀sẹ̀ ni tó lè gbé òun wọná tó mọ̀ pé tóun bá sọ pé láwọn òfẹ́ ọlọ́run bó máa bínú sóun tó mọ̀ bẹ́ẹ̀ tó mọ̀ wípé ẹnìkankan ò lẹ́tọ̀ àti wọnú ilé ọkọ òun àyàfi ẹni tóun náà mọ̀ pé ọkọ náà fẹ́ràn pé kó wọnú ilé wa àràfà ń bí ìlànà mi sọ bẹ́ẹ̀ ní wádìí wúrà náà o obìnrin kankan ò gbọ́dọ̀ jẹ́ kí ẹnì kankan tí ọkọ rẹ̀ ò fẹ́ wọlé wánú ilé àwọn àfáà ni kódà bò jẹ́ ẹbí ẹ̀ tí obìnrin bá lẹ́bí tó mọ̀ pé ọkọ mi ò fẹ́ kí lágbájá ìwọ́nu ilé wa wá má jẹ́ kí ó wọnú ilé ọkọ rẹ wá o ara ìjọsìn ni o sì lẹ́tọ̀ àti máa bẹ ọkọ léèrè pé kí ló dé tó fi lè sọ pé kí bọ̀dá mi máa wà tíjọba ìlú yìí ó bá fún èèyàn visa ṣé ẹ lè wọ ìlú yìí kí àwọn lọ bá ọba ìlú pé ọba kí ló dé tó sọ pé kémi ó máa wà ọba anú ilé rọ́bùn mẹ́ńsìlì lọ́kọ a kì í bí léèrè wípé kí ló dé sóbìnrin rọ́pò ẹ̀ bẹ́ẹ̀ pé ọkọ mi ló nílé yìí sóbìnrin rí ọkọ sí ẹni tó nílé ẹni tó nílé ó mú mi wánú ilé mi ṣáwọn ọkùnrin náà ríra wa síbẹ̀ èmi mo nílé ẹgbọ́n tánàbí sọ ní alẹ́ ìsọ́lá tó sọ. ó ní kúlùkùn wa kullukum mas'ulun an ra'iyyatihi gbogbo yín pátá o ládẹran jẹ o gbogbo yín láàmú torí gbà mí àwọn alákọ̀wé ní ìsìn tí orí wọn ti yí ẹ má bínú bó ṣe rí nìyẹn o yorùbá sọ pé àtẹlẹ ẹsẹ alákọ̀wé ni ìyàwó ní ìsìn àtọkọ wọn rò pé àwọn ti jẹ déédé nínú òfin ẹ̀sìn ta nìyẹn ẹ̀sìn ta nìyẹn ṣẹ́sìn ànábì àbí ẹ̀sìn táwa ń ran pẹ̀lú ọpọlọ ara wa la fi jẹ́ ìkẹ̀kẹ̀ náà àìṣe ìkẹ̀kẹ̀ náà o àjọ sẹ́tọ̀p ilé o àjọ tó o ọkọ wa fẹ́ ẹ lọ́dọ̀ bàbá rẹ àti ìyá rẹ ọmọ ẹ wá nu lé ni ẹ tó wá mú yẹn lé ẹjọ ẹjẹ ká fọpọ lọ wo bẹ̀yẹn ẹ tó wò wá lé èèyàn wá ó wá sanwó báyìí ó fún wọn lẹ́rù ó fún wọn sàdáàkì ó fún wọn gbogbo nǹkan ó sì fà ọ́ lọ́wọ́ wá nu ilé ẹ ṣe wá lè jì kankan náà nínú ilé tó wọ́n fà ẹ̀ wá yẹn pẹ̀lú ẹ tó fà ẹ̀ wọnú ilé yẹn méjèèjì wá lè jọ jẹ́ nǹkan náà ọkọ ló lórí ilé kóbìnrin mọ̀ pé ọkọ ló lórí ilé ìjọsìn kan ni o àti ìfi ara rọlẹ̀ fún ọlọ́run ni o sóbìnrin mọ̀ bẹ́ẹ̀ so anabi ni alayhi salatu wa salam wípé kullukum ra'in wa kullukum àwọn ọkùnrin ló ń bá wíwò wa kullukum mas'ulun an ra'iyati oníkálukú lábẹ́ẹ̀rẹ̀ bó olóṣèlú ẹran jẹ́ wọ́n ní falmar àtúrọ̀ iyatun so obìnrin náà olórí ilé ni tẹ́gbọ́ fi bẹ́ẹ̀tì zaújì ha olórí ni ẹ nínú ilé ọkọ ọkọ ló olórí tiẹ̀ ìwọ ló mọ bójútó nǹkan yòókù ní inú ilé so ṣóbìnrin ríra rẹ̀ sí ẹni tó wà lábẹ́ ọkọ. nínú quran ọlọ́run làmọ́lẹ̀ yáò nígbà tó ń sọ̀rọ̀ ọkọ àtìyàwó ó ní wálé rìjálì àlẹ́ ìhìnà dárọ́jà àwọn ọkọ ga sókè òjò àwọn ìyàwó lọ lédè lábá wọn fẹ́ béèrè ìyàwó téèyàn ni wọ́n ní kam mélòó ló wà lábẹ́ rẹ̀ kí ni tó máa ọ̀ndà obìnrin lọ́ọ́ mọ́ abẹ́ ọkọ rẹ ló tó bá ti mọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí gidi ni ọ́ ara rẹ̀ sì ya ọpọlọ rẹ̀ sì gbé ṣùgbọ́n tó bá ti rò pé ìwà àtọkọ ẹjọ ẹgbẹ ẹjọ jẹgbẹ ẹjọ àjọ nílé ni àwa ọkùnrin náà tẹ ẹ bá jọ ń jọ nílé pẹ̀lú ìyàwó ara ọkùnrin yẹn ò yá o ẹgbọ́n tó lọ sọ ni ó ní wàhálà mọ̀lúdì làwọn oríṣkù hón náà wà kìsíwátò hón náà bẹ̀rẹ̀ màrún ẹni tá a bímọ fún tálẹ̀ tá a bímọ fún ọkọ àlẹ́ ìhì rìṣkù hón àásìkì tóbìnrin yóò máa jẹ báyìí orí rẹ̀ ló wà o wà kìsíwátò hón aṣọ tóbìnrin yóò máa wọ̀ báyìí orí rẹ̀ ló wà o bíl màrún lọ́nà tó gbà rẹ̀ tí gbogbo wa mọ̀ pé tẹ́ ẹ̀ bá ti ṣe báyìí ó ti ṣe dáadáa tó níbi kan ó ní askinu hunna min hefu sakantu min wujidi kom wàlá tudọ̀rọ̀ hunna lè túbọ̀ yìí kú alẹ́ yìí ó ní askinu ẹ̀wò ẹ̀wò hamza tó lóye hamza tó tàdí àkó ẹ fi wọ́n sí ọkọ máa ń fobìnrin sínú ilé ni askinu hunna ọkọ ló àṣkánà ìyàwó yàní ó fi ìyàwó sínú sákàlì ìwọ hamza yẹn ló fi jọkọ ìwọ ló mú wọlé tọkọ bá wá sọ pé káwọn jọ dáwó lé ńkọ tára rẹ yá tọkọ bá sọ pé káwọn jọ kọ́lé ńkọ sára rẹ yá tó ti mú àyà yìí ṣẹ tọkọ bá sọ pé káwọn jọ máa dáwó oúnjẹ ńkọ sára rẹ yá jẹ́rìkó tí ń sọ̀jọba nù tí ń sọ̀jọba nù tí ń sọ̀jọba nù ìwọ náà ti ń di ìyàwó bọ̀ ẹ ti jọ dẹgbẹ́ bọ̀ ìkànnì ayé kó àlùfẹ́ fẹ́yàwó mi ìyàwó kejì wà ní ìlú kẹbi tó ti ń ṣiṣẹ́ ìyàwó àkọ́kọ́ ibẹ̀ ló ti gbọ́ pé ọkọ ti ń ṣètò ìyàwó kejì ó ní kò tó bẹ́ẹ̀ torí pé wọ́n jọ dáwó kọ́lé ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni òun mọ nǹkan tó ní nínú ilé o ẹlòmíì ìjọ tó bá kú wọn ò ní mọ bí wọ́n ṣe pín ogún ẹ̀ torí pé n tó ní àmọ̀ etí ìyàwó ní àmọ̀ wọ́n ti jọ dàpọ̀ mistake ni ẹ̀yẹ látọ̀ ilẹ̀ máa ń ṣe mistake yẹn mọ nǹkan tó o ní mọ nǹkan tíyàwó rẹ̀ náà ni so a máa ń náwó léyàwó lórí ni ọlọ́run ni askinu hún ọlọ́run sọ bẹ́ẹ̀ ni o ọlọ́run ní súrọ́tù tọ́lá ó ní askinu hún nàmín hẹ́ẹ̀sù sàkántù kí àwọn obìnrin náà máa gbọ́ ẹ fi àwọn obìnrin síbùgbé ní déédéé irú ìdìgbé tẹ̀yìn náà ń gbé. àsìkìnnú nàmí hẹ́ẹ̀sì sàkàtì irú irú ibi tẹ̀yìn gbé òní kẹfì àwọn ìyàwó yín sí hẹ́ẹ̀sì sàkàtù níwò ìdìkù ní déédéé agbára ń tẹ́lẹ̀ rí náà ilé ilé báyìí two bedroom mo lè gbà báyìí o three bedroom mo lè gbà báyìí o four bedroom mo lè gbà báyìí o duplex mo lè gbà báyìí o ní déédéé àpò yín so ní ìsìn quran sọ wípé risk obìnrin ìwọ ni ó sọ pé kìsíwátù hona ìwọ ni aṣọ tí ó máa wọ̀ ibùgbé askinu hona ìwọ ni o wàá ṣe gbólóṣì fẹ́ gbègbà tẹ̀tí pé ìjọsìn ni ìjọsìn ni so ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá nìyẹn àrígbèsè ayé lọ́kọ sí ìjọsìn fún ọlọ́run obìnrin ò rí i pé ìlọ́kọ tí mo lọ́kọ ìbò ń jọ́sìn fọ́lọ́run ni obìnrin ò rí bẹ́ẹ̀ o kódà ó lè máa bojú ẹ fi ọ̀rọ̀ bojú lẹ̀ bojú ó lè jẹ́lẹ̀ ó lè jẹ́ ẹni tí o tí o mọ̀ wípé nílọ́kọ tí mo lọ́kọ yìí ìjọsìn ni ìbálòpọ̀ èmi àtọkọ mi o ọlọ́run ó fi mí o ó sọ ọ́ ní wàhíyà màsúlà tún á ń wọ́n bí léèrè o wọ́n bi léèrè ó bi obìnrin léèrè bó o lọ ṣe tolé sí bó o sì dàrú ni ọlọ́run bá ń dúró dì ọ́ bẹ́ẹ̀ ni ó jẹ́ ń bẹ àwọn ọmọ rẹ náà jẹ́ so ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn gángan ni pé kí gbogbo wa lọ mọ̀ wípé ìlọ́kọláya ẹ̀sìn ni ó ìpìlẹ̀ ọ̀rọ̀ ni pé kí gbogbo wa lọ mọ̀ pé ìlọ́kọláya kí ni ó ẹ̀sìn ìkejì ìbágbépọ̀ pẹ̀lú ọkọ àti aya ẹ̀sìn ni ìmọ̀ bá ọkọ gbé ìmọ̀ báyàwó náà gbé ẹ̀sìn ni ìyẹn ló fi jẹ́ wípé àṣìṣe ọkọ ò sọ pé kíyàwó náà ṣàṣìṣe. àṣìṣe ìyàwó ò sọ pé kọ́kọ́ náà ṣàṣìṣe síyàwó ọkọ wà nígbàgbá láti bọ́ ọ ọkọ ní kápá láti fi sínú ilé pé ó níṣẹ́ tẹ́lẹ̀ iṣẹ́ ti bọ́ gbogbo ẹ̀ ti fẹ́ máa rí bákan. ṣé léyìí tí obìnrin lè máa torí ẹ̀ mọ́ gbọ́rọ̀ sí lẹ́nu bí àtàrọ̀ yìí kọ́lẹ̀ ń bọ́ mi sótọ́ torí pé ọkọ iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ kíyàwó wá gba okùn ní bàrá àdí ọkọ kó so má dì aláwọ̀ kẹ́yọ́ ti gbókùn lọ́yẹ́ ọlọ́mọdé kárí o ọlọ́run má jẹ́ kárí o ọlọ́run má jẹ́ kárí o olúwọba dẹ́dà àfi títóbi rẹ bẹ̀ ọ́ má fi ṣe àdánwò fún ẹnìkankan wa o tí ọkùnrin ó fi di ẹni tí obìnrin ó máa bọ́ ní ìsìn gbajúmọ̀ làwọn ọkùnrin fi ń ṣe ìranù yìí gbajúmọ̀ lọkùnrin fi ń ṣe ìyàwó òun ibi báyìí ló ti ṣiṣẹ́ iye báyìí ló ń gbà lóṣù ah, ọ̀dẹ̀ kó máa gba bílíọ̀n lóṣù ìwọ náà ló máa bọ̀ nínú ẹ̀sìn ìbọ tó ń bọ yẹn ìjọsìn kan ni wọ́n ń jọ́sìn fọ́lọ́run fífi sílé tí wọ́n fi sílé yẹn ìjọsìn kan ni ìwọ́n ń jọ́sìn fọ́lọ́run súnsúnmọ́ tó ń súnmọ́ yẹn ìwọ́n ń jọ́sìn fọ́lọ́run kó náà gbà pé ó súnmọ́ yẹn ìwọ́n náà jọ́sìn fọ́lọ́run tẹ́lifẹ̀ ilé ó tò ṣùgbọ́n àárín sí jọ́sìn a rò pé à ń ṣeré ni a rò pé a jọ ń ṣe é ni so ibẹ̀ ló ti ní pé tẹ́nìkan bá ṣe kèmí náà ṣe lé báyìí sí èyí ṣe yẹn tí ò bá dáa má fi dáadáa rọ́pò èyí tó ni kí wọ́n fi rọ́pò kí ló fà á bí ọlọ́run bó ṣe bí ọkọ léèrè lọ́dọ̀ bẹ́ẹ̀ náà ni ó bí ìyàwó léèrè lọ́dọ̀ gbogbo bí mo ṣe ṣètò tó fi lọ́kọ ìwọ ìyàwó bó o lo ṣe mú àṣẹ mi ṣe sí pẹ̀lú ọkọ rẹ ọlọ́run bó bí ìyàwó léèrè ìyàwó náà àbí ọkọ náà bó o ṣe mójútó ìyàwó rẹ sí àwọn ojúṣe tí mo là kalẹ̀ fún ẹ ṣó o mójútó pẹ̀lú ìyàwó rẹ tó àṣìṣe ọkọ kì í ṣe ìgbàláàyè fún ìyàwó láti di tọ́ọ̀gì mọ́kànlọ́wọ́ bẹ́ẹ̀ ni àṣìṣe ìyàwó kò gbọ́dọ̀ jẹ́ kí ọkọ di tọ́ọ̀gì nínú ìbálòpọ̀ pẹ̀lú ọkọ pẹ̀lú ìyàwó ẹ jẹ́ kí n fún alápẹ̀rẹ ìyàwó bú ẹ owó afọ létí tọ́ọ̀gì lẹ́yìn méjèèjì ẹ̀yìn méjèèjì takòtò lọ́hùn tíyàwó bá ń bú ọkọ tíyàwó jẹ́ búni búni ara nǹkan tó tó kí èèyàn fi kọ ìyàwó ni o ẹnìkan wá bá nàbí sallallahu alayhi wa sallam ó nílò òjíṣẹ́ ọlọ́run ìyàwó mi kò sí ọ̀rọ̀ tí ò lè sọ sí mi anabi ni tọ́líkà lọ́kọ̀ kódà kò béèrè kò sọ̀rọ̀ kankan hadith wa musnad imam ahmed anabi sallallahu alayhi wa sallam ẹnìkan lọ́ọ́ bá pé ìyàwó mi kò sí ọ̀rọ̀ tí ò lè sọ sí mi anabi ni kọ́ lọ́kọ̀ dànù so ara tó máa ń jẹ́ kí nínú ẹ̀sìn tí ọkùnrin fi lè kọ obìnrin ká bí ọkùnrin lè pe wá obìnrin tó kọ yẹn kí ló dé tó fi kọ kó wá sọ pé kò mọ̀ sí èébú tí ò lè bu mi nínú ẹ̀sìn àkànṣára sí ọkọ̀ bẹ́ẹ̀ ọkùnrin wa sọ fánàbí sọlọ́láhù aláìwá lọ́sọ́là wípé ṣùgbọ́n ó ní obìnrin máa ń ràn mí lọ́wọ́ láti so ẹbí pọ̀ pẹ̀lú àwọn ẹbí mi. anabi sallallahu alayhi wa sallam wa sọ fún pé kọ́ ọ lẹ́kọ̀ọ́ ńgbà náà ìyẹn ni pé kọ́ ọ lẹ́kọ̀ọ́ kó má máa ṣe kí ni kí wọ́n wọ́n bu ọkọ̀ pé ìgbà tó ti yẹ kó ti ní àǹfààní obìnrin míì ọkọ fẹ́ẹ̀ má lè sọ pé láǹfààní kankan lé o eléyìí ń bu ọkọ àbí ọkọ ló ràn án lọ́wọ́ láti so ẹbí pọ̀ ẹlòmíì ò fẹ́ ọkùnrin mi ò máa ronú pẹ́ dúró náà kí ni nǹkan dáadáa tí mo lè sọ pé ìyàwó eléyìí ṣe ná ó sì fílẹ̀ kò kọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn èèyàn mẹ́ta kan wà wọ́n mọ̀ ṣàdúrà àdúrà àwọn ò ní gbà hadith yìí wà ní mustadrak hakim anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn èèyàn mẹ́ta wà wọ́n mọ̀ sọ gbẹ́lọ́n ṣùgbọ́n àdúrà àwọn ò wàhálà tẹ́ ti rí wọn báyìí ẹ ti rí wàhálà lójú wọn ẹni àkọ́kọ́ tánàbí kọ́kọ́ sọ sallallahu alayhi wa sallam rọ́jùlún tàhtàhó ìmọ̀ràn àtúnṣe àtúnṣe obìnrin tó ṣe wípé ìwà rẹ̀ ò da oníwà burúkú ni wàlámù tán lè ha kò sì kọ́ obìnrin burúkú obìnrin wa oníwà burúkú kò wá kọ́ obìnrin náà ṣe ọ̀kẹ́ tó bá ń ṣàdúrà àlámàrí rẹ̀ dàbí ẹni tó ń pọnmi sínú agbọn wàhálà ọkùnrin bẹ́ẹ̀ pọ̀ ó lè lówó lóòótọ́ kò ní ìdùnnú ló yẹ kó jẹ́ o ìbànújẹ́ ni ò máa jẹ́ fún un torí pé tó bá ti gbóhùn yẹn délé ìyàwó yẹn ó ìyàwó burúkú kò wá kọ́ fílẹ̀ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní irú ẹni bẹ́ẹ̀ tó máa ń ṣàdúrà àdúrà rẹ̀ nígbà so obìnrin ní ẹ fẹ́ má lè sọ pé ó ní dáadáa kan lọ́wọ́ tọkọ bá tún súnmọ́ ọ̀gá ọkọ ò gbádùn ẹ̀ irú obìnrin wo lélẹ̀ ṣùgbọ́n sọ̀hábì yẹn nígbà tó sọ wípé ìyàwó òun ó máa ń bú yẹn anabi ní kọ́ wọ́n ní à ṣùgbọ́n máa ń jẹ́ kí ó máa ràn mí lọ́wọ́ láti so ẹbí pọ̀ obìnrin mélòó la lè sọ bẹ́ẹ̀ nípa ẹ̀ lónìí tú ẹbí tú ẹbí lóbìnrin mi oní ó tú ẹbí oní ó já ọkọ kúrò lára ẹbí kò fẹ́ rí ẹbí ọkọ kankan àwọn obìnrin ìsìn àwọn obìnrin alákọ̀wé o ó lè bójú o ó lè jẹ́lẹ̀ o ẹ máa ń rò pé kí ni kankan o gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí o ó lè jẹ́lẹ̀ o òní ó tu ẹbí tu ẹbí ọkọ alábì sọ fún alẹ́ ìsọlá tó sọlá ok kọ́yàwó rẹ lẹ́kọ̀ọ́ gbà mí ṣùgbọ́n o má máa nà ìyàwó rẹ ní nínà ẹrú tí mo lọ nìyẹn sòkòdà kọkùnrin máa na obìnrin níyàwó nínà ẹrú ara ẹ̀ ní ìmọ̀ gbá yẹn létí haram kódà ẹranko àgọ́dọ̀ gbá ẹranko létí bèlè ń èèyàn agbọdọ gbá so ẹ rí i pé bíbú ọkọ yẹn ẹ má gbàgbé tá a ti lọ o bíbú tóbìnrin bú ọkọ yẹn ìwà pòkì ni kó bó la ṣe mọ̀ pé ìwà pòkì ni àti mú hadith wa kí fọ́tọ̀kọ wa fọ́ létí yẹn báwò ìwà haram ni àkìgbà yẹn ni. tí mo fẹ́ sọ ọ́ ọkùnrin gbọ́dọ̀ mọ̀ pé ìbálòpọ̀ láàrin òun àtìyàwó òun àti gbogbo tó òun máa ṣe sí báyìí gbogbo ẹ̀ lòun padà jábọ̀ wájú ọlọ́run obìnrin náà gbọ́dọ̀ mọ̀ wípé gbogbo tó òun ṣe sí ọkọ òun padà jábọ̀ wájú ọlọ́run ọkọ òun ṣàṣìṣe sóhun kò túmọ̀ sí pé òun náà ṣe kíni náà ṣàṣìṣe sí i kí ní fẹ́ di kírímínà lọ́dọ̀ ní tí wọ́n fi ya tọ́ọ̀gì sí ọkọ ni pé wọ́n lọ́kọ̀ ìnáwó láwọn lórí tó tọ́kọ́ bá parí aṣọ pé ṣé mo jẹ́ ten kọ́bọ ni lópin ìgbà tó o sì jẹ́yàwó ẹ̀ o gbọ́dọ̀ mọ tẹ̀ láṣẹ tó o bá ti tẹ̀ láṣẹ o mọ gbẹ̀ṣẹ̀ bí òun náà ṣe ń gbẹ̀ṣẹ̀ àìnáwó lé obìnrin bẹ́ẹ̀ náà ni obìnrin náà máa ṣe kí ni yóò máa gbẹ̀ṣẹ̀ àìtẹ̀lé àṣẹ ọkọ lópin ìgbà tó bá jẹ́ pé ìyàwó ni gbogbo ẹ̀tọ́ ọkọ obìnrin gbọ́dọ̀ pé lópin ìgbà tóbìnrin bá jẹ́ ìyàwó gbogbo ẹ̀tọ́ ìyàwó ọkọ gbọ́dọ̀ pé kìí ṣe pé ó fẹ́ pé nítorí obìnrin yẹn o ó fẹ́ pé nítorí kí ni torí ọlọ́run torí ọlọ́run ló ṣe fẹ́ pé torí pé tóun ò bá pé òun ti ń jẹ òun ti ń fo ọgbà ọlọ́run òun ti ń kọjá ìlà àlà ọlọ́run nìyẹn tó ti ẹrí ta bá ti gbọ́ ìpìlẹ̀ yé lọ́kùnrin tá a gbọ́ yé lóbìnrin ọ̀pọ̀lọpọ̀ problems tó ń ṣẹlẹ̀ ní ìdílé àmírì torí pé gbogbo ọkùnrin ni ó máa wo ọlọ́run mọ́ ìyàwó lára gbogbo obìnrin ni ó máa wo ọlọ́run mọ́ ọkọ lára tí lè jẹ́ nǹkan ìpìlẹ̀ tí mo rò wípé ká máa fi sọ́kàn lórí ọ̀rọ̀ lọ́kọláya pé ìjọsìn ni ó tá a bá fẹ́ fẹ́ obìnrin bẹ́ẹ̀ ni tá a bá ń gbé pọ̀ pẹ̀lú obìnrin àbí obìnrin ń gbé pọ̀ pẹ̀lú ọkọ ó dáa kí obìnrin mọ̀ pé ìjọsìn ni òun ń jọ́sìn fún ọlọ́run ó gbọ́dọ̀ máa wo ọlọ́run mọ́ ọkọ lára obìnrin náà máa wo ọlọ́run mọ́ obìnrin yẹn lára ẹnìkan kan ò ní fẹ́ ṣe lọ́run látara ẹnìkejì kódà bẹ́ẹ̀ni ìbejì ẹnìkejì bá ṣe lọ́run látara tí àwọn bá fọyọ̀ létí báyìí gbà kí ni kéèyàn ṣe mo ti rí rí o ìtìrìrì ńgbà náà that is 1997. brother mi kan ni mo wà ń pálọ̀ wọn mo kàn sáré lé gbọ́ gbìgbìgbìgbì ni <laughs> mo bá ní kí ló ṣẹlẹ̀ àṣé ìyàwó ló fọ́ ọkọ létí gbọ́n ọkọ wa fọ́ ní bíi mẹ́rin tí ẹ mọ ọkùnrin èmi ló gbá létí ìgbà náà nìbàdàn bíi àfa àwọlé ìyàwó gbóúnjẹ fún un wọ́n ti jọ ní ọ̀rọ̀ kí àfa tó jáde lọ bí iṣẹ́ láàárọ̀ ó wá dé àfa ń jẹ àmàlà ẹni tó sọ fún mi <laughs> obìnrin yẹn lọ ké bá nígbà tí wàhálà délẹ̀ tán àfa ń jẹ àmàlà àti ẹ̀gúsí lọ́wọ́ ni ṣe pé wọ́n ń ká àyàn lára àbí ewédú ní ìjọ náà àmàlà sá ló ń jẹ. so ìyàwó sáwà ń sọ ẹlẹ́hàá ni o ẹlẹ́hàá mo sọ o mi sọ pé obìnrin kan jẹjẹ múra o bùrọ́dà ẹ̀ o ìyàwó sábà ń sọ̀rọ̀ sí ọkọ ṣàkóbìnrin a máa sọ̀rọ̀ sí yẹn kéèyàn ó lè ṣe nǹkan ó sábà sọ ọ̀run lọ́rọ̀ àfọ̀ sọ̀rọ̀ bí àbúrò ẹ̀ máa ṣọra jẹ́jẹ́ o àfọ̀ àṣà ń jẹ ìyàwó kan gbé abọ́ ọbẹ̀ ewédú ló bá dà lé irú bí <laughs> lásán wàhálà ṣe é mà wípé ara ẹgbà téèyàn lè na obìnrin jù lọ ó ní kó máa sọ̀rọ̀ kẹ́ máa dàlú. kó máa ju obìnrin gá o kó bọ̀ ọ̀rọ̀ kó pariwo kẹ́ ẹ ṣe bí ìtẹ́ ẹ̀ tiẹ̀ gbọ́n. àwọn lárúbá sì sọ bẹ́ẹ̀ wọ́n ní ìbáfitìlì tàbí kọ́sìmìlá kọ́lákọ́láhù fàkúnkà ànàkà lámtàsímà wàlàmtàkùn wàlàmìyàkùn tọ́lọ́ bá fi ẹnìkan ṣe fìtínà fún èèyàn tí ò lẹ́kọ̀ọ́ kẹ̀kọ́ ìwọ máa ṣe bí ìpò ògbọ́n tó sọ ṣe bí ìpè kò tiẹ̀ sọ̀rọ̀ kankan ẹgbà ńlá ni o kẹ́nìkan máa bú àwọn taxi driver yẹn rí tí wọ́n tẹ́ bá wọn mọ́tò tí wọ́n sọ pé aláàjì kìnìkan kìnìkan tẹ́ bá wọn bá tẹ́ gbójú kò tẹ́ sọ̀rọ̀ kankan ó máa ń dùn wọ́n gan o ẹ̀rí àti ẹ̀ńbù kò tẹ́ sọ̀rọ̀ ṣé wọ́n bú kó tún sọ̀rọ̀ ni ètò kó ti bú dákìlọ̀ tó dákìlọ̀ tó sọ̀rọ̀ ìyàwó bá gbé ewédú ló lẹ̀ mọ́ àfa ní àtàrí ṣé àwọn kí làáfọ́ ọmọ jùlọ kí a ta ọbẹ̀ ìyẹn ló kọ́kọ́ dùn yàn ó sáré wọ bathroom lọ ó lọ fọṣẹ fọ gbogbo orí ó ṣàkíyè gbogbo ara ó wá tilẹ̀kùn ó wá na ó na ó na ó na obìnrin yẹn débi tó ó wá lọ ra paracetamol wá fún un ó na ó na ẹlẹ́hàá ó na ìyàwó ẹ̀ ní o ó tilẹ̀kùn mọ́ ó ti gbogbo lẹ̀ kò sí ibi kàkà tó lọ lónìí ó wá ná. ntóbìnrin yẹn ṣe ṣó ni ntọ́kọ̀ ṣe iṣó ni ntọ́sí fàá ni pé ìkọ̀ọ̀kan wọn ò ronú pé n tí mo fẹ́ ṣe obìnrin yóò gbọ́dọ̀ gbé mi kọ́ lọ lọ́hùn ìyàwó náà ò rò ó pé dóòlè kó mi ntọ́kọ lè ṣe kò gbọ́dọ̀ mú mi kọlu ọlọ́run kò sí ntọ́kọ lè ṣe tó lè jẹ́ kí ọkọ di eléèbú ìyàwó tíyàwó máa bú bẹ́ẹ̀ ni kò sí tíyàwó lè ṣe tó lè jẹ́ kí ọkọ sọ di ẹni tí a máa lù nílùú ẹrú máa nà máa ta lójú gbìgbìgbì nílé. so àwọn nǹkan yìí jẹ́ nǹkan ìpìlẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa ká lọ ronú sí so tẹ́ ẹ bá fẹ́ fẹ́ wá tún wá fẹ́ fẹ́yàwó lè ṣe rí pé ẹ̀kọ́ ẹ̀sìn téèyàn kọ yóò ti wá fẹ́ pọ̀ ńgbà náà ìyẹn ni mo fi fẹ́ sọ pé nǹkan àkọ́kọ́ gangan gangan tá a ní ìdí tẹ́ bá fẹ́ fẹ́yàwó o ni pé kí lẹ̀kọ́ láàrin lọ́kọ̀láya náà ẹyọ kan tí mo ní gan kí lẹ̀kọ́ ẹ̀sìn tó yẹ kí n máa bá fi bá ìyàwó mi lò kí lẹ̀kọ́ ẹ̀sìn tó yẹ kí ìyàwó mi fi bá mi lò. alọ́bí ni káàkan lẹ́jọ́ létà mo wá ìyàwó yẹn wá ṣó o ti kọ́ nípa ìwọ ọkọ lórí ìyàwó ó lóun ti kọ́ ó sì ti lọ́kọ. kán yàn ní accountant ní fast travels ní ìsìn kò sì ṣe accountancy rí bóun ni ó ṣe ṣiṣẹ́ yẹn tẹ́tẹ́ ẹjọ́ bàbá fáàzì ó pọ̀ àbẹ́jọ́ ò ní pọ̀ ẹ sàkẹ́ ìyàwó tó lọ ní ọkọ tí ò mọ ìwọ ọkọ lórí òun kan àbí ọkọ tó fẹ́ fẹ́yàwó tí ò mọ ìwọ tí bá ti fẹ́ obìnrin kí ni iṣẹ́ mi lé lórí kò mọ́ ibi tí àwọn ọ̀rọ̀ yẹn ti ń wọ́ bọ̀ nìyẹn o oníkálukú ò mójúṣe àti gbèdéke tàbá sì ń ṣiṣẹ́ lọ́fíìsì nítorí ìlànà sunday wọ́n ní ní iléeṣẹ́ ńlá kan tí gbogbo wa mọ̀ nílùú kan lágbàáyé téèyàn bá gba leave ó ń pẹ́ pátápátá ìjọ́ kejì ìjọ́ tí leave ẹ parí o gbọ́dọ̀ wá sọ́fíìsì àbí téèyàn wá sọ́fíìsì kí lè sọ pé wọ́n ṣe fẹ́ nínú. hold on here. Hold on here. So ìyàwó náà gbọ́dọ̀ mọ kí ni mo lè kí ni mi ò lè ṣe ní ọkọ yìí. Èèyàn wà níbi iṣẹ́ ó mọ tó lè ṣe ó mọ nǹkan tí ò lè ṣe. Ìwọ ọkọ jẹ́ kí ìyàwó rẹ mọ tí ò lè ṣe. O lè ṣe lè o lè ṣe lè o. pẹ̀lú ìlànà tọ́lọ́n ìyàwó náà máa tóun náà lè ṣe ibi tóun náà gbèdéke ibi tó hudud gbọ́dọ̀ wà yà á mọ́ kọjá abandri o ah no no no no o lè ṣẹlẹ̀ ah no no o lè ṣẹlẹ̀ òkè tí n bá ṣe léèmí lè ṣe lóòótọ́ ṣùgbọ́n tí n bá ṣe wọ́n kàn fi kẹ́ mi wọ́n kàn fi pọ́n mi lẹ́ni o kì í ṣe pé nítorí pé mo lẹ́tọ̀ọ́ sí i o àwọn eléèbó ni ìyàtọ̀ wà láàrin privilege àti right o ìyàwó gbọ́dọ̀ mọ̀ kí ni privilege kí ni wọ́n kàn fún mi gbọ́ mo kàn mọ ní òkè kò sínú kò sínú iṣẹ́ mi lónìí àwọn sisters sọ pé ọgọ́yà kọ́kọ́ náà wàá máa bá wọn fọbọ́ àbí àti gbogbo irú àwọn ọ̀rọ̀ wọ́nranwọ́nran báyìí so ìkìlẹ̀ àáfẹ́yàwó míì ni pé èyí tó fẹ́ sílé gan kí ni ìdájọ́ ẹ̀sìn nípa ìbálòpọ̀ ẹ̀yìn méjèèjì kí lójúṣe ọkọ kí lójúṣe aya kí ni gbèdéke ìtọ́kọ gbọ́dọ̀ dá sí kí ni gbèdéke tí aya gbọ́dọ̀ dá sí lábẹ́ ọkọ àti gbogbo àwọn ìdájọ́ yìí ẹni tí ò bá tí ì mọ̀ kó má fẹ́yàwó mi o ẹni tí ò bá tí ì mọ ojúṣe ọkọ síyàwó kó má fẹ́yàwó mi o kó sì má fẹ́ obìnrin tí ò mọ ojúṣe ìyàwó sí ọkọ. Si gbogbo àwọn ọ̀dọ́ náà tá a bá fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ lọ́kọ láya ẹ jẹ́ ká lọ máa kọ́ ojúṣe kí ni ẹ̀sìn béèrè lọ́dọ̀ mi pé kí n ṣe síyàwó mi kí ni ẹ̀sìn ṣe lọ́ràn àyàn fún mi gẹ́gẹ́ bí obìnrin sí ọkọ mi ìpìlẹ̀ àkọ́kọ́ yìí nìyí lẹ́yìn ìgbà tá a bá ti gbọ́ yé pé ẹ̀sìn la fẹ́ ṣe ìjọsìn ni a fẹ́ ṣe nǹkan tó tẹ̀lé ni pé kí lójúṣe mi gẹ́gẹ́ bí ọkọ kí lójúṣe mi gẹ́gẹ́ bí aya tí èèyàn méjì bá fẹ́ ṣe business ní ìsìn ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn tẹ́ bá ti sọ gbogbo details business yẹn tán ẹ wà sọ pé ọya parties méjèèjì nínú jvc yìí àbí jv yìí eh? jv joint uh, venture yìí kí ni ojúṣe oníkálukú kí ni oníkálukú ó máa mú wá nínú investment ìwọ mú ten percent wá èmi mú twenty percent wá lágbájá ó mú forty wá àti mọ gbogbo oníkálukú so tí loss bá wà lẹ́yìn accounting oníkálukú ti mọ yẹ tí gain náà bá wà lẹ́yìn accounting oníkálukú ti mọ tiẹ̀ ṣé ọkọ àtìyàwó mọ àwọn nǹkan yẹn ojúṣe oníkálukú nínú márèjì àgbọ́dọ̀ mọ̀ yóò bọ́ sọ pé oko ẹni kì í ṣe kí ni kì í fẹ́ kó mọ̀ ní àlà tó bá láàlà yóò clear yóò yóò yanjú mo rò pé foundation yìí yóò jẹ́ ká lè gbọ́ àwọn yòókù yẹn àkọ́kọ́ ká mọ̀ pé ìfẹ́yàwó àbí ìlọ́kọ ẹ̀sìn ni nǹkan kejì ni wípé kí wá ni àwọn ojúṣe tẹ̀sìn sọ pé ọkọ gbọ́dọ̀ mójútó kí ni àwọn ojúṣe tí ẹ̀sìn sọ wípé ìyàwó náà gbọ́dọ̀ mójútó tá a bá ti wá mọ ilé ìtàn á wà máa sọ̀rọ̀ ìyàwó mi ṣùgbọ́n láti ìmọ̀lẹ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ ìyàwó mi pàápàá a gbọ́dọ̀ sọ̀rọ̀ ìyàwó mi pàápàá pàápàá sọ̀tún àti fẹ́ sọ pé fẹ́fẹ́ àwọn méjì ní ìsìn àbílẹ̀ rẹ̀ ẹ̀ kí ni ojúṣe ọkọ àti ìyàwó sọmọ ti tró fúlọ̀ okùn ẹni tó bá fẹ́ sọ pé fẹ́fẹ́ àwọn mi ní ìsìn nígbàdá kọ̀ọ̀kan bílẹ̀ rẹ̀ ní ké tó bá ti dáhùn no problem tí ò bá ti dáhùn a gbọ́dọ̀ gbọ́ pé pẹ́rẹ́ mo fẹ́ fẹ́ ìyàwó kan pẹ́rẹ́ ò gbọ́dọ̀ gbọ́ abáfra máa sì lẹ́bùn yẹn àjọ bẹ́ẹ̀ àwọn kìíní kejì kẹta. ẹyin náà ní òun pass ẹ má ti sẹ́ni bọ̀dọ̀ ẹyin gangan ni you you are the center of this uh, discussion so ah, and doctor ibi bàyí sọ so àwọn òde ẹ̀mọ́ àtọ̀ dókítà ọ̀mọ ojúṣe likewise myself èmi ò mọ so. ẹ má ṣe experience ẹn tí o ti kí lójúṣe ọkọ àti ìyàwó ni ká máa sọ ẹ má sọ afẹ́fẹ́ ìyàwó kìíní afẹ́fẹ́ ìyàwó kejì kí ni ojúṣe ọkọ ọkọ sáà ni gbogbo wa ti dá wà míì àbá kì í sọkọ. kí la wí a ti sọ díẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo bá ṣe sọ̀rọ̀ yìí a ti sọ díẹ̀ bẹ́ẹ̀ torí pé tá a bá tún fẹ́ àwọn omi iṣẹ́ tá a máa tún ṣe nìyẹn ó túmọ̀ sí pé òun fẹ́ fẹ́ àwọn kejì nísìn so onílé tó fi sí fẹ́ fẹ́ àwọn kejì nísìn so ó lè bọ̀ fẹ́ fẹ́ àwọn kejì nísìn so ó lè ra aṣọ fún un ìyàwó ìwọ náà tó fẹ́ jẹ́yàwó ṣé o ti rẹ́dì láti máa tẹ̀lé ọkọ rẹ bí ẹrú gbogbo ẹnu fi sọ bí ẹrú ṣe máa ń tẹ̀lé olówó bẹ́ẹ̀ ni ìyàwó ṣe máa tẹ̀lé ọkọ bí ẹrú ṣe máa ń tẹ̀lé olówó bẹ́ẹ̀ ni ìyàwó ṣe gbọ́dọ̀ máa tẹ̀lé ọkọ àyàfi tí ọkọ yẹn bá pa á láṣẹ ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ló kù àfi tí ọlọ́run bá tí ẹsẹ̀ tí ọlọ́run bá bá kọ nǹkan tó wá sọ pé àwọn lè ṣe lókù bí àwọn ọkọ tí ó sọ pé àwọn ò fẹ́ kíyàwó wọn wọ̀ jáàb tó ti gun tí ẹ jáàb yẹn bá ti gun jáàb mi ìfẹ́ mi ìfẹ́ mọ́tẹ̀lé mọ́tẹ̀lé òun. àwọn ọkọ wà bẹ́ẹ̀ sá aleykum salam. ee eh, hey, sorry sorry. Mo sọ pé mo ní bí kọ́mẹ́ntì mo

manipulation, tó lè gbé àwọn conditions tẹ àlékọ́ parí ìṣẹ̀lẹ̀ àti wà ẹ̀yìn gbọ́dọ̀ jù ọdún ìyàwó àti àti sọ ẹnikẹ́ni náà. Thank you.

mo fẹ́ lè sọ pé a ti fẹ́ máa ń sọ̀rọ̀ yìí èso ìpìlẹ̀ yẹn ó ṣe pàtàkì kódà fún àwọn ìyàwó kọ̀ọ̀kan tá a kọ́kọ́ nílé ṣé ọkọ ṣe ojúṣe ọkọ ṣọkọ mọ̀ pé ìjọsìn ni òun lòun máa dààmú gbogbo ẹ o kò yí sí láti fẹ́ àwọn kejì kẹta o ló ṣe pé mo ti sọ àmọ́ rẹ́rìn sọ ni ọ̀rọ̀ yẹn dẹ̀ le ju bá a ṣe ń sọ yẹn lọ. tó o bọ ó fi ilé tí ó máa gbé kó tó di pé ó wàá sọ pé àmọ́ ti fẹ́ ibo ló fi sí intanabi sì sọ alẹ́ ìsọlátù ọ̀sẹ̀lám tọ́lọ̀ náà sọ nínú quran ó ní wálé ẹ̀sítá ìfìlẹ̀vínà láyé jùdú náà nìkan hàn hàtá. يغنيهم الله من فضله والله واسع عليم ó ní wálé ẹ̀sà fíf kí wọ́n yà kóra ró o ká sọmọlúàbí o ká mọ̀ kù sínú ìranu àwọn wo alẹ́bínà láyà jújú náà nìkan ha àwọn ọkùnrin tí wò tí ì tí wọ́n lè fi fẹ́yàwó kò nílé tí ó fi sí kò ní oúnjẹ tí ó kún jẹ ìlàsọ tí ó fún wọ̀ so tí ò bá ti ní àwọn nǹkan tí obìnrin tó jẹ́ ìwọ̀ ọkọ lórí ìyàwó yìí kóra ró ni o ọ̀rọ̀ kùránì yẹn ó wá lè jẹ́ pé ẹni tí ò tí ì fẹ́yàwó rárá tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́ ẹyọ kan ni tí ò bá ní àwọn nǹkan yẹn á sọ pé ó yẹ kó ní afáàfù ìyẹn ni pé ó yẹ kó ní ìkóraró àti kó máa retí ìgbà tí ó ní kápá àti lè ṣiṣẹ́ yẹn ó ní àtá ìgbìnìyà ọmọlá títí tí ọlọ́ọ̀bù fi ràn wọ́n lọ́rọ̀ kó tó wá ràn wọ́n lọ́rọ̀ yẹn ẹ kóraró ẹ má ṣe rànù. so àìní ẹ ọkùnrin obìnrin ń wù mí kò justify kìí ṣe ẹ̀rí ìfẹ́yàwó láì ní kápá. bóyá èèyàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́yàwó ni àbó ti fẹ́ ọkàn tí ẹ̀ bá lẹ́ ọkàn ní ìsìn tó rí mójútó tó rò pé ah, tí bá fẹ́ fẹ́ mi sí ní ìsìn kíní yẹn ó fẹ́ mo máa fi sí kíní ó máa jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò fẹ́ dàbí ẹni tí ò tí ì ní pàpà níbẹ̀rẹ̀ sọ gbọ́dọ̀ mójútó àwọn nǹkan yìí àwọn nǹkan yìí jẹ́ nǹkan ìpìlẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní ya máa ṣọ̀rọ̀ shabab mo ẹ̀yin àkójọpọ̀ ọ̀dọ́ o man istatọ́ aminkumulba'a fẹ́lẹ́ yẹtẹ̀ zawaj ẹni tó bá ní kàgbá tó ní téèyàn fi máa ń ṣe ọkọ ìyàwó ó ní kó fẹ́yàwó o ẹni tí ò bá ní ó ní kó máa gbà àwẹ̀ ni o àdébí sọ̀rọ̀ lásán kùrán sọ pé kó kóra ró àbí àdébí ni kó máa gbà àwẹ̀ àdébí sọ̀rọ̀ lásán àwẹ̀ yẹn yóò ràn lọ́wọ́ láti kóra ró so tí wọ́n ti fẹ́ ọkàn lónìí ṣùgbọ́n ẹ̀kan tó níyì yóò nira fún tó bá tún fẹ́ fẹ́ ní ilé ilé ibùgbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó la ṣe fẹ́ ṣe kóra ró pẹ̀lú ẹyọ kan yẹn àtàyè ní kàlá omi fọ́dì títí títí tí ọlọ́run bó fi kẹ́ ọ láti inú ọ̀la ẹ̀ bàbá tó ti dáhùn question yìí ṣùgbọ́n kẹ́kẹ́ sọ pé ah ha súnà ni ìyàwó méjì àwọn bẹ́ẹ̀ ni ìyàwó méjì àwọn bẹ́ẹ̀ ni nígbà míì àwọn èèyàn máa fi ń ṣàwàdà yóò bá dòdòdò àwàdà ni wọ́n fi bẹ̀rẹ̀ o yóò bá dòdòdò nìyàwó bá sọ pé òun náà láìkì brọ̀dà lágbájá ọyẹ abó la ṣe fẹ́ ṣe ìgbéyàwó ẹ bá lọ lóòótọ́ wọ́n bá fẹ́ fún un àwọn yẹn ti rò pé à kó tó sọ pé òun fẹ́yàwó gbọ́dọ̀ ti ní ibi tí ó fi sí ó gbọ́dọ̀ ti ní ibi tí ó mọ̀ fún un jẹ ló bá ṣe tán ló bá di pé ẹ ehm, bóun lè ṣe fẹ́ ṣe ibo ló fẹ́ fi sí oúnjẹ wo ni ó máa jẹ aṣọ wo ni ó máa wọ̀ àwọn basic main minimum ní gbogbo eléyìí tá à ń sọ o ẹ̀rí pé nǹkan mẹ́ta yìí la sáà ń pariwo kí ni ó jẹ ibo ló fi sí aṣọ wo ni ó wọ̀ tó bá sick nǹkan hospital bo ló gbé lọ ṣó oníkàpẹ́ ẹ̀ ẹlòmíì tó obìnrin bá lóyún tán mo ti rí rí ọkùnrin kan ó ń súnmọ́ ìyàwó ẹ̀ o ó ń súnmọ́ o ṣùgbọ́n kò fẹ́ kó lóyún ó sì sọ fún tó bá lóyún pẹ́rẹ́ ìwọ ló tọ ọmọ náà òun ò bọ́ ọ̀nà wá ń kọbọ̀ sí kọ́dí mọ ẹni náà kọ́dí mọ ẹni náà kọ́dí ẹmọ ẹni náà ìyàwó náà sì lóyún lóòótọ́ kò ná wá ń kọbọ̀ tíyàwó yẹn fi bímọ kódà kò pẹ́ẹ́rán súná ọmọ náà ó lóun ti sọ fún un tẹ́lẹ̀ mo ní o sọ pé o ti sọ fún un kí ló wọ́n náà súnmọ́ sí kí ló súnmọ́ sí kí ló fẹ́ sí tó dé pò tiẹ̀ fẹ́ yẹn o ti gbaṣẹ́ yẹn o tó gbogbo àwọn ìwà wáranwàrán báyìí kí wọ́n wá àwọn èèyàn tó ń sọ pé brọ́dà làwọn ó kọ ẹ̀sìn ni wọ́n sì fẹ́ fi ṣe ẹ̀sìn bọ́ra bọ́pá bọ́sẹ̀ kóònù àwọn ìwà àti ìròrí pálapàla yìí o kò dáa o iṣẹ́ ẹ̀sìn ló rán wọn o ìfẹ́ ẹnu tí wọ́n kùn lọ́dẹ̀ ẹ̀sìn o ni wọ́n ń lò ó ọlọ́ọ̀bà kó yà wáyà èṣù o. Thank bẹ́ẹ̀ni ẹni tó bá ń ṣàdúrà àwọn èèyàn mẹ́ta bẹ́ẹ̀ni àdúrà àwọn ò ní í gbà àkọ́kọ́ ni ẹni tí obìnrin burúkú wà lábẹ́ ìyàwó burúkú lónìí kò sì kọ́ obìnrin náà ó ń bá a gbé lọ bẹ́ẹ̀ yóò mọ bẹ́ẹ̀ lọ́n fún ọlọ́run bò ní àdúrà rẹ̀ ò ní kọjá ọ̀nà fún rẹ̀ tani ẹni kejì ti kẹta ẹni tó yá àyàn lówó tí ò kọ́lẹ̀ tó sókè lágbájá mo yá níye báyìí kó wà tá a wà lákọọ́lẹ̀ níbì kan kọ́ọ́lẹ̀ níbì kan wípé lágbájá báyìí ó jẹ mí ní iye báyìí o kọ́ọ́lẹ̀ níbì kan tálẹ́ni kẹta ìkejì nìyẹn tani kẹta tani kẹta la láàrin kẹta lẹ́sù tí mo rántí mú ẹ̀ ní inṣàlá máa sọ kẹta fún wa bóyá ká tó kí ìṣà máa rántí inṣàlá náà láti kọ obìnrin máa ń difficult torí pé a kẹ́kọ̀ọ́ nípa bó la ṣe máa ń kọ obìnrin ṣé tí ò kẹ́kọ̀ọ́ bí ẹ ṣe máa ń fẹ́ obìnrin ni ó kẹ́kọ̀ọ́ máa ṣe ń kọ obìnrin. <laughs> ikú àti ẹgbọ́n tí mo wí kò kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe máa ń fẹ́yàwó ṣé òní ó mọ̀ ẹ̀kọ́ bá ṣe ń kọ̀yàwó ní ìwà ìgbà tó fẹ́ fẹ́yàwó yẹn ló yẹ kó ti kọ́ bí wọ́n ṣe máa ń kọ̀yàwó o tí ẹ bá wọ́ sí ọ́fíìsì ó mọ nǹkan tó sọ ẹ́ di staff ṣé wọ́n máa ma tó lé wọn kó àbí wọn ò ní ma tó lé wọn kó méjèèjì máa ń tẹ̀léra wọn ni bó o ṣe máa tó sọ ẹ́ di staff yẹn bẹ́ẹ̀ náà ni wàá ṣe máa tó lé ẹ kúrò pé tí n bá ti ń ṣe nǹkan yìí wọn ò lè lébi tí bá ti ṣe lè báyìí ló ń lọ nìyẹn bẹ́ẹ̀ ni tí ẹ bá jẹ́ student tí ẹ bá jẹ́ copper nysc core member anything tí ẹ bá fẹ́ ṣe èyí mọ̀ pé kínní bá a ṣe wá bíi àmọ́ tó muhrim tàbá wà nù ihram àsìkò tó ba ihram wa jẹ́ báyìí sọ ọkọ tó fẹ́ fẹ́yàwó o gbọ́dọ̀ mọ kí ni ìdájọ́ tó rọ̀ mọ́ ìyàwó fífẹ́ kí sì ni ìdájọ́ tó rọ̀ mọ́ ìyàwó kíkọ̀ mo máa ń sọ tábà lọ bí nìkà tó bá ní afẹ́ ṣe wá sí mo mọ́ rògbà nìkè tí bá ṣe wá sí bí ọkùnrin àti obìnrin ṣe máa ń kọra wọn ní ìsìnwó ní ah, èwo lẹ́gbẹ́ wá bí ìjẹ́fẹ́ kan kọra wọn ní. níwà méjèèjì lọ pàrí pàṣù ni bá a ṣe gbọ́dọ̀ mọ ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìyàwó fífẹ́ la gbọ́dọ̀ rọ̀ mọ́ mọ́ ẹ̀kọ́ tóbi ẹ̀jẹ̀ sọ lé fún wa sísà kan ẹlẹ́yà ni ó fẹ́ bírọ́dà kan onírúgbà àti ṣòkòtò ló bá délé ló bá rí pé àfa mugbó. ẹgbọ́n tí mo yẹ ẹ̀gbọ́n àfa mugbó bírọ́dà oníṣòkòtò pé so pé ẹlẹ́yà níyàwó náà wọ́n ṣe nìkan àtà ẹ̀ ló bá délé ló bá rí pé ah. bóun ló ṣe kóònù ẹ̀ ṣe ti kọ́ ṣéjọ́ yẹn ní òun àṣẹ̀ṣẹ̀ lọ máa wá kẹ́kọ̀ọ́ bó mo ṣe lè kúrò lọ́dọ̀ ọkọ̀ burúkú ẹ̀jẹ̀ ń fẹ́lẹ̀ náà fún wa sísítà kan tó lọ́kọ ẹlẹ́yà ló náà o brọ́dà ní ọkọ ẹ̀ náà o ọ̀sẹ̀ àkọ́kọ́ lọ́kọ́ ti ń so mọ́ bẹ́ẹ̀d kó tó lù ṣẹ́gbọ́n nǹkan tí mo wí mo gbọ́ lẹ́nu ìyàwó mo gbọ́ lẹ́nu ọkọ̀ ọ̀pọ̀ ọmọ àkọ́kọ́ yóò kọ́kọ́ lù ú pẹ̀lú ọwọ́ yóò hun mọ́lẹ̀ yóò wà so mọ́ bẹ́ẹ̀ pé kò ní lè lọ kó tó wá lọ wá gòbókò tí ó fi ṣe dúkà fún. tí irú obìnrin báyìí bá fẹ́ kú lọ abẹ́ irú ọkùnrin báyìí bóun ló ṣe kú mẹ́ ńgbà tẹ́ ẹ̀ bá kọ́ ní bí èsì máa ń kú lábẹ́ ọkọ̀ burúkú abẹ́ àmọ́ pé bóbìnrin burúkú ṣe wà téèyàn máa ń kọ́ obìnrin o bẹ́ẹ̀ náà lọkọ̀ burúkú máa wà tóbìnrin gbọ́dọ̀ kú lábẹ́ ẹ̀ bóun ni ó ṣe ṣe gbàtẹ́ ẹ̀kọ́ kó tó lọ ilé ọkọ ni ó ti kọ́ gbogbo yẹn kò mọ tí èèyàn máa ń ṣe nílé ọkọ ṣéèyàn ni ó mọ bí ẹ ṣe máa ń kúrò lábẹ́ ọkọ burúkú so mo tún padà sí díẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn wa lẹ nínú gbogbo àlámọ̀rí nǹkan tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká máa kọ́kọ́ kọ́ ẹ̀kọ́ yẹn náà ká tó ṣe ẹ̀kọ́ ló ṣáájú ìmọ̀lólàdí ni ẹnu ni yorùbá fi máa ń sọ ọ́ ìmọ̀ ló làdí ní ọgbọ́n orí ògbé wọ́n kàn máa ń sọ lẹ́nu ni o ẹ tó ń sọ gan ò tẹ̀lé ẹ jẹ́ fún alẹ́ àpèjúwe kẹjọ ẹ má bínú ẹ̀zápù tí mo mú wáyé ẹ rí i pé ń gbàtà àṣẹ̀ṣẹ̀ dé àwọn èèyàn ń jà sí irun pípé àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà tá a sọ̀dá tọ̀ irun pípé ẹ rí i pé àwọn èèyàn clear pé ẹ wò ní sí qualified ṣé wàá lóun tó kọ́ tí wọ́n rò pé àwọn ti kọ́ ní fún wọn ti máa ń táwọn gbọ́dọ̀ kọ́ ní ìsìn ó ti dọ̀ràn yẹn fún wọn láti wá kọ́ báyìí nìsín. tí a bá ń lò yẹn ní gbogbo àwùjọ islam ẹ̀sìn èyí inú ilé máa tò kóbìnrin tó lọ ilé ọkọ ó kọ́kọ́ gbọ́dọ̀ kọ́ béèyàn ṣe máa ń ṣèyàwó náà obìnrin ó kọ́ how to be a wife. How does a girl become a graduate public admin? Ó ní master's degree. Ẹ ti wá imagine pé ó ti mọ bẹ́ẹ̀ yẹn ṣe máa ń jẹ́yàwó. Ẹ jọ course wo ni wọ́n ń ṣe nínú public admin tó jọ má be the good wife. Okay, ọmọ rẹ ó ní master's degree ní oxford ayi gbogbo wa problem wa nìyẹn ọmọ rẹ gba masters degree ní oxford kọ́ dídà ọmọ wa obìnrin the most important thing ni pé kí wọ́n lọ jẹ́yàwó certificate obìnrin kì í wúlò tí ò bá lè gbélé ọkọ o certificate obìnrin kì í wúlò tí ò bá lè gbélé ọkọ bal fìtínà ni o padà jẹ́ fún un torí pé ó máa rúkà kò ní rí bí dé sí i tí ò bá múra kò ní jẹ́ ó lè gbélé ọkọ gan sàtífíkẹ̀tì yẹn gan ni ó máa rò tí ò ní jẹ́ ó lè gbélé ọkọ pé à ah, you are treating me like this mo mà ní master degree ní oxford gbé sàtífíkẹ̀tì yẹn lọ gbélé bàbá rẹ lọ fi gbélé bàbá rẹ ọkùnrin tó bá jẹ́ ọkùnrin tí ò tí ì di gbẹ̀wù dání sórí sàtífíkẹ̀tì rẹ hùn gbé lọ lé bàbá rẹ lọ fi máa gbé bẹ́ẹ̀ ṣé bàbá wo ló jẹ́ ọlọ́pọlọ tí ó gba irú obìnrin bẹ́ẹ̀ sílé meanwhile sàtífíkẹ́ẹ̀tì tó fi gbogbo ogún rẹ fún ọmọ yẹn náà ló lé kúrò lé ọkọ yẹn ọmọbìnrin ò kàwé débi tí ò lè gbélé ọkọ òfò ní fún obìnrin. ẹ̀kọ́ tí obìnrin ní bùkátà sí nípìnlẹ̀ ni bó o lè yẹn ṣe máa ń jẹ́yàwó how to be a wife that is not learnt in harvard wọn ò kọ́ yẹn oníyẹn ní harvard ṣọ́mọ rẹ tí ò máa bọ́ fọ̀ ṣọ́mọ rẹ tí ò máa ná dá ṣọ́mọ rẹ tí ò máa bẹ́ẹ̀ dì tẹ́ ṣé yẹn ni ó máa bẹ́yẹn ṣe ń ṣe pẹpẹ fúrú sọ́kọ. So o lè sọ pé yóò gba nani o lè sọ pé yóò gba kílínà ṣé yóò gba ẹ tí o mọ bá ṣe pẹpẹ fún sọkọ náà ṣé yóò gba ẹ tí o mọ bá súnmọ kan náà so o ti sọ ọmọ rẹ di ẹni tọkọ ó kàn súnmọ tí ó dìde kò ní ní nǹkan gbádùn kankan lára ọmọ rẹ má ju pé kó kàn súnmọ kó sì dìde lọ nítorí ọmọ rẹ dàníyẹn ló kọ pé o rán níwèé. So there is no course such as how to be a wife. Course tó sì yẹ kí gbogbo obìnrin lọ máa ṣe nìyẹn ká tó lọ ilé ọkọ diploma. Wọ́n bá gba masters PhD tán. Wọ́n lọ ṣe diploma in uh, how to be a wife. How, marriage, no, not call it marriage counseling. The, tit the title of that course is what? How to be a wife. No, Ejẹ, you're good. Just be a wife. How to be a wife because tóbìnrin bá jàjà di ẹni tí ọkọ lè sọ pé ìyàwó mi yìí wife ni pé ìyàwó ni àwọn young boys wọ́n ní tí wọ́n máa pè pé wife material kí ló rí tó fi pé wife material. kátó máa sọ pé good wife ṣé wife ni ná kátó sọ pé good so ìgbà ẹ̀kọ́ yìí àwa ọkùnrin tá a bímọ obìnrin gbèsè ní o ẹ kọ́ àwọn ọmọ yín ní bí wọ́n ṣe jẹ́ ìyàwó kan lè rílé ọkọ gbé o ó ní bí ẹ ṣe láyé ìjọ wọn máa ń kọ́ èmi láwọn àǹtí tó ṣe pé wọ́n mú wọn lọ bìkan pé níbẹ̀ wọ́n kọ́ ní àwọn ẹ̀kọ́ wọ́n máa sọ fún èyí ṣe báyìí sọkọ báyìí wọ́n máa kọ́ ó lè wá bẹ̀ six seven months kan tó ṣẹ̀ṣẹ̀ wàá mú wá ṣèyàwó ìnáwó family it is to be done bọ́kú sí yẹn má nìsín wọ́n rò pé torí pé ọmọ ti gba masters ó ti gba phd so ó ti mọ̀ ọ́ like that by tuition tí wọ́n kọ́ yẹn ní medicine àbí inú law ni wọ́n ti ń kọ́ how to be a good wife nítorí náà àwọn àléébù àwọn nǹkan tó ń ṣe wá nìyẹn tó obìnrin wálé kò mọ bá ṣe ọkùnrin náà the same thing kò mọ how to be a husband bí ọkọ ìṣe bẹ́ẹ̀ síyàwó èyí ṣe bẹ́ẹ̀ síyàwó èèyàn o èyí ó máa kọ́ ìwà yẹn ṣé ìwà gidi ni kọ́kọ́ so ìyàwó ẹ̀ máa ra bẹ́ẹ̀ kó máa lò is that how to be a husband So wọ́n lọ ń kójọ kó ṣàánú ẹ̀kọ́ nípìnlẹ̀ gbogbo ẹ̀ ẹni tí ó lọ́kọ kó lẹ́kọ̀ọ́ béèyàn ṣe máa ń lò pẹ̀lú ọkọ ẹni tó sì fẹ́yàwó kó ní ẹ̀kọ́ béèyàn ṣe máa ń bá ìyàwó lò tó ti yé wa báyìí nítẹ̀sìn ó ní mo sọ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ má gbàgbé pé àti àgírí wípé ẹ̀sìn ni nílọ́kọ ẹ̀sìn ni fífẹ́ ìyàwó now alekun sara èmi náà bí wá léèrè questions o. Now. ìyàwó kan níbì kan ìyàwó kan níbì kejì ṣẹ́sìn gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀sìn gbà bẹ́ẹ̀ o ìyẹn lè fìyàwó kan sí ilé kan kó fìyàwó kejì sí ilé míì ara àwọn ẹni tó ṣe bẹ́ẹ̀ nínú àwọn ẹni ìṣáájú oní abubakar sidik oníyàwó kan rọ̀bí ọlọ́run anhu ní madina ó sì níyàwó ẹlẹ́kejì níbìkan tí wọ́n ń pè ní sinf sinf jẹ́ oko kan ní agbègbè gbèríko ló jẹ́ sí madina ìyẹn ló ṣe jẹ́ pé njọ́ nàbí kú sallallahu alayhi wa sallam ó ń lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ tó wà ní sinhi ni òun ló kí àsùnbà ó ti kó mọ́sáàsì ó ń lọ ojú ọ̀nà ló wà kò tí ì dé sinhi tí wọ́n fi pè padà pé ànábì ti kú sallallahu alayhi wa sallam ẹ̀yìn àsùnbà ló máa ń kú ní ibi tó bá wà lọ sí ibi kejì ṣègbàláàyè wa èèyàn lè ní àwọn àfáà sì pọ̀ tó ṣe bẹ́ẹ̀ lẹ́ni àwọn àfáà ìṣáájú ara wọn ni ibn hajar ara wọn ni sheikh ahmed shakir sheikh ahmed shakir wọn níyàwó kan ní cairo wọn níyàwó kan ní alexandria kódà ti cairo mọ̀ pé wọ́n níyàwó alexandria táàfà bá ti fẹ́ lọ alexandria alexandria ìyàwó ilé obìnrin pé sheikh gbọ́dọ̀ ẹnu pé a ní class a ní lecture ní alexandria ni kí ẹgbẹ́ tí mo rí a ní lecture a fẹ́ lọ a fẹ́ lọ ṣe dánilẹ́kọ̀ọ́ ní alexandria ní ìwà àpáàtì níyàwó kan síbẹ̀ àwa náà lè ṣe èmi nínú àwa kò sí nǹkan kan tó dùn ara ń tàn sọ ni obìnrin gbọ́dọ̀ mọ gbèdéke kò sí nǹkan kan tó kan ìyàwó pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ ọkọ àtọ́lọ́run nìyẹn tó bá wù ó sọ fún kì í ṣe right obìnrin tó bá sọ fún privilege rẹ̀ so. so kò sí ní pé tí bàbá ẹ má ti ẹ má ti béèrè question yẹn tí àwa míì ní ìsìn london Nigeria. ni wá táyàwó kan sí london náà àwọn míì rèé mẹ́ta táyàwó kan sí saudi náà ó kàn jẹ́ pé tẹ́ bá ti wá wá nínú rọ̀mọ́dọ́ bó lẹ́sẹ̀ fẹ́ ṣe ni ọkà máa tú kọ́ ni abdalla tó gbọ́ tí mo sọ abóòdọ́ close your ears so if ta bá ti ní irú ìrìn báyìí kò sí nǹkan kan tó sọ pé ká mọ́ fìyàwó kan síbi kan kódà lè jẹ́ pé àjọ ń gbé pọ̀ tẹ́lẹ̀ kárí pé iṣẹ́ ti fẹ́ máa gbé mi kí n máa lu ọ̀sẹ̀ méjì mẹ́ta níbì kan múyàwó kan lọ́ọ̀bẹ̀ wàláì social security ni kí ẹ̀ wá bìkan ìyàwó ẹ̀ sì wà ń bẹ́ẹ̀ ọkàn máa ń balẹ̀ ní tí o bá lọ london tó níyàwó lọ́dọ̀ bó ṣe ń wòkè ló mọ wulẹ̀ bí nẹ́pà múná lọ. àní dọ́kítọ̀ tí nẹ́pà múná lọ náà tí nẹ́pà bá múná lọ ní ìsìn ṣùgbọ́n tó bá ti níyàwó ń bẹ̀ kò ní problem kò ní problem so ó sì lè mú ìyàwó yẹn dání láti ilé pé mo fẹ́ ibi tí mo lọ oṣù kan màá lò mẹ́ màá mú ìyàwó dání o ẹ máa sọ lọ́fíìsì ẹ fẹ́ ká lọ ṣe course four weeks five weeks six weeks ẹ jẹ́ kí n mú ìyàwó dání o mú ìyàwó dání lọ ìtẹ́wàá sí ìyàwó dání lọ tó ṣe pé kí ni yóò mọ continue for a year two three four years fẹ́yàwó sàn o ètí ilé ò ní láti sọ fún tó bá sọ fún ó dáa o tírú sísọ fún bẹ́ẹ̀ ò bá ní dá wàhálà tó ju dáadáa tó rò pé o fẹ́ ní nínú ẹ̀ lọ kò sí kankan tó burú ìpìlẹ̀ kwẹ́sẹ̀ ni pé ṣé yẹn lè nílé méjì kó wá máa lọ in between the two houses kódà ó lè jẹ́ láàrin ìlú ẹyọ kan nílùú kan ní street kan ìyàwó kan bẹ́ẹ̀ street kejì ìyàwó kò sí nǹkan kan tó burú nípa ẹ̀ aláwọ̀ àlọ́. ẹ fàáyọ. mo ti sọ. go on go on go on go on ẹtì ẹtì ẹtì dàbí haúsá jù gbogbo ṣe sí haúsá ọlọ́wà lára gbogbo ẹ gbogbo ẹ èmi náà jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ àbí kò sí kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sọ tẹ́ ẹ mọ̀ pé yóò jẹ́ kí tùbí nùbí wà ẹ sọ ṣùgbọ́n tẹ́ ẹ bá rí i pé tí n bá sọ yóò da gbogbo lérú kò ní ìpínkẹ́ sọ èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan tí ó fi da gbogbo lérú a gbọ́dọ̀ mọ ọrọ̀ yẹn o má ṣe nǹkan tí ó da lérú tí n bá sọ kí n yóò da lérú báyìí ìyẹn lè má sọ tí èèyàn bá sọ kì í ṣẹ̀ṣẹ̀ ẹ má gbàgbé pé ìjọsìn ni ṣùgbọ́n téèyàn bá sọ láti fi lè mú zamanláfíà wá tó sì jẹ́ pé tá a bá sọ lóòótọ́ yóò mú zamanláfíà wá ẹ̀ sọ tó dáa aleykum salaam no sir alhamdulilah bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣebí yàn ní Family, family, èèyàn fámílì èèyàn ńkọ ẹ̀gbọ́n èèyàn àbúrò èèyàn ńkọ torí ìyàwó èèyàn ara problems táwọn èèyàn ṣe nìyẹn ẹlòmíì ní ìsìn tó bá ní kó kọ next of kin owó kọ ìyàwó ẹ̀ ní ó kọ sí ẹ ò kẹ́ mistake ni chicken yẹn níyàwó ẹ̀ ni àbá àmọ̀túnmọ̀ kin ni chicken yẹn níyàwó ẹ̀ ni ìyàwó ẹ̀ ò ṣe kin yẹn o ìyàwó ẹ̀ ò kì í ṣe kíni ẹ̀ kíni ni ẹ bí tẹ́ ẹ̀jẹ̀ ìjọpa yín pọ̀ contract ni ó pa ẹ̀yìn àtòbìnrin pọ̀ àwa ti wá sọ di ọba fẹ́ connection kíní so ìyọkọ ìyàwó ẹ̀ ló lọ́kọ. èlé sílẹ̀ tó yẹ pé téèyàn bá kú tó bá kú sáàmù sáàmù bí ìyàwó ọkọ yẹn tí wọn bá wá tẹlẹ ìyàwó jáde nǹkan as he mentioned ọlọ́mọdé àwa láti family burúkú gbogbo wa pátá ṣẹ́rí tá a bá ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀jẹ̀ ká máa kọ́ fámílì wa ẹ̀kọ́ yẹn ló nù wá sẹ́ ó sàrí one two three nínú family tó ilé ìrètí rẹ̀ máa ń gbọ́rọ̀ mo ti níyàwó sí èmi kọ́ o èmi ò níyàwó síbi kankan o gbogbo ìyàwó tèmi ojú kan ló wà o. tí ẹ bá ń bá rí àwọn witness wà lọ́wọ́ mi ṣe bí ìyàwó fẹ́ mari àwọn witnesses ma. wọ́n ní tí ìyàwó fẹ́ mari ṣe bí àwọn ẹlẹ́rìí máa wà ń bẹ̀ tọ́yì kó yàtọ̀ sí gbogbo ìyẹn ó dáa kẹ́bí èèyàn máa irú iye ìyàwó téèyàn ní àti ibi téèyàn ní sí so téèyàn bá kú fámílì èèyàn ni ó kọ́kọ́ dìde ah ẹlòmíì tó bá kú ìyàwó ni ó ìyàwó ẹ̀ sí ààyè ìyàwó fi ẹbí ẹ̀ sí ààyè ẹbí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti lé ẹbí kò lẹ́yìn ọkọ wọn ò jẹ́ kí ọkọ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹbí tiẹ̀ kí wọ́n lè bá jẹ ọkọ yẹn lógún mọ́lẹ̀ àwọn alákọ̀wé iṣẹ́ wọn nìyẹn o wọ́n máa ń lé ẹbí kò lára ọkọ ni o so ìwọ ni ìwọ ló jẹ́ kí ọkọ ọ̀rẹ́ ó pé kọ́lọ̀ ràn wá lọ́wọ́ bàbá ẹ̀mí ní ó béèrè question lọ́wọ́ yín o. ìyá tí mo sọ ní pé nígbà tí ìyá lè bá gbọ́ pé ọmọ mi gbogbo bí mo ṣe bá ṣe bọ̀ sí dára ìyáálé tó ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó ti kẹ́kọ̀ọ́ tó ti mọ gbèdéke tó ní àbí àbí kò tí ì mọ́ ó ti mọ́ ó ti mọ́ alẹ́ nínú ìtara ok ok ó sì ti mọ̀ pé kì í ṣe ẹ̀tọ́ òun àgbè pamọ́ o àfẹ́wò náà bá ṣe fẹ́wò náà ni ẹ jẹ́ ká sọ̀rọ̀ bẹ̀ yẹn àwa yorùbá ní problem nípa ìfẹ́yàwó léra wọn má fi ìyàwó kan sábẹ́ kejì gbogbo ìyàwó níyàwó má fi ìyàwó kan sábẹ́ kejì at least first wife senior wife kò sí senior wife is wife má gbé ẹnì kankan sábẹ́ ẹnì kankan. mo sì jẹ́ kí ìyàwó àkọ́kọ́ máa mọ̀ kí sọ́jú mo ṣe fẹ́ wọn náà mo ṣe fẹ́ wọn náà má dùn ìyàwó àkọ́kọ́ lẹ́tọ̀ọ́ nítorí ìyàwó tuntun má sì dùn ìyàwó tuntun lẹ́tọ̀ọ́ ẹ̀ nítorí ìyàwó àkọ́kọ́ mo ti gbọ́ kéèsì tó ṣe pé kí ìyàwó kejì ni ó máa dáná ńlẹ́rú ilé ẹ̀ pé yóò padà sùn nígbà tó bá yá tó bá dá ń bẹ̀rẹ̀ nígbà tó dé yóò padà yarí o kì í wá ṣe nìkan tó bá dáná ntí ó dà ìyàwó àkọ́kọ́ ni ó sọ pé ntí wà dání tó bá wá dà tán kó tó pín oúnjẹ yóò lọ pe ọ̀gá ọ̀gá wife ẹ tó bá tolé rẹ̀ báyìí tó rò pé òfin wá ojú re ìyáálé ó ń rẹ̀ rú ni o fi oníkálukú sí àyè ẹ̀ wàá tún kúlàdì hakim hakọ̀hu. fi fún gbogbo ẹlẹ́tọ̀ ní ẹ̀tọ́ ẹ̀ fún gbogbo ìyàwó kọ̀ọ̀kan lẹ́tọ̀ tiẹ̀ mọ́ kìkan bọ abẹ́ ìkejì mọ́ sọ ìyàwó kan di ẹni tí ó mọ̀ palẹ̀ máa bọ́ kúrò níwájú mọ́ sọ di ẹni tí ó mọ̀ bá ìyàwó àkọ́kọ́ wẹ mọ́ mọ́ sọ ìyàwó kejì di wẹ́mọ́wẹ́mọ́ kó o máa sọ pé kí lè lè tò láà ẹ tó lọmọ ni kó wẹ ọmọ rẹ̀ tí ẹnìkejì bá fẹ́ ràn lọ́wọ́ látẹ̀mí ara rẹ̀ náà tí ò bá ṣe má sọ pé kó ṣe dandan o àní nínú ilé tá a fẹ̀sìn tò sẹ́ẹ̀ oníkálukú gbọ́dọ̀ mọ ọmọ ayé ara rẹ̀ má kí ìyàwó kankan bu abẹ́ ìyàwó kejì tó bá fẹ́ nísìnyí kó mọ̀ bá da ewédú léwọ̀ náà lórí ìjọba aleykum salaam naam chikas bele ṣe last question ká lè kírun ká lè jẹun ká wá kírun ṣáàlà last question. naam ṣẹ́gbà àtọ́ tí wọ́n mọ emphasize ni pé ó dá unity wà láàrin wọn tí ó tó jẹ́ àpàtì ó lọ́dẹ̀ tó mọ ọmọ fún àwọn olóyè báwo ni. gẹ́gẹ́ bí ọkùnrin a mọ bá a ṣe máa ń ṣe a mọ bá a ṣe máa ń ṣe yẹn bí àwọn ọmọ ó ṣe padà ṣe mọ̀ pé àwọn ọmọ tá a fẹ́ connect kò ní jẹ́ pé ọ̀rọ̀ ogún ọdún mọ́ táwọn ọmọ bá ti ń tó twelve thirteen àtìpìlẹ̀ náà ni bàbá gbọ́dọ̀ ní relationship pẹ̀lú àwọn ọmọ ṣé ó rọ̀ kí n sọ pé àmọ́ fẹ́ gbé àwọn ẹ̀ travel kí wọ́n travel kí wọ́n lọ síbi gbé àwọn eléyìí náà wá síbi wọ́n mọ̀ra wọn sí kankan pé wọ́n mọ̀ra wọn èèyàn mọ̀ra wọn ẹ̀ ọkùnrin máa gbogbo bí ó ṣe ṣe program yẹn condition tó wà yóò sọ bí ó ṣe ṣe fún un ogun padà àmọ̀ náà ṣe kò ní mọ̀ àwọn ọmọ ẹ̀bọ̀ àwọn ọmọ làwọn ọmọ òkè sábà ní problem. ìbéèrè béèrè lọ bàbá mọ́mú jù lórí tí àwọn kò ti ìbéèrè náà ọmọ ìbíjọ́ mi. ọlọ́ọ̀bà kó ràn lọ́wọ́ o. ọlọ́ọ̀bá kó ràn lọwọ, lọ́wọ́ ẹtí màá tún sọ gbogbo wa dáa gbogbo wa yìí ẹ jẹ́ ká máa ṣàdúrà dáadáa fún ilé wa fún ara wa fún ìyàwó wa ara ìṣesí àwọn ẹni ọlọ́run ni wọ́n máa ń bẹ ọlọ́run fún àwọn ọmọ wọn àti àwọn ìyàwó wọn ara àdúrà tí wọ́n máa ń ṣe ni pé rọ́bànà hábìlànà ẹ jẹ́ ká máa ṣàdúrà fún àwọn ọmọ wa Ibrahim ṣàdúrà fún àwọn ọmọ aleyhi salatu salam gbogbo àwọn òjíṣẹ́ náà máa ń ṣàdúrà fún àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ wa kì í ṣàdúrà fún àwọn ọmọ wa àti gbójúlé skul one point two million tá a rán wọn lọ pàtẹ́ skul one point two million wà o one point five wa ẹ̀yin ara lẹ́kí ẹ̀ mọ̀ ní oṣù mẹ́rin àbọ̀ oṣù mẹ́ta àbọ̀ three point fourteen million per term. fast gara rẹ ni fast gara rẹ ni fast gara rẹ ni wọ́n ní six digit lẹ́wà so ẹ jẹ́ ká má ẹ jẹ́ ká má gbòdúlé skul skul ò dá sọmọ ní dáadáa àìmọye àwọn èèyàn tó ṣe pé skul tán lọ́gán tán bá ń sọ ní ìsìn àmọ̀rẹ́ rẹ̀ ọlọ́run sì yà wọ́n léèyàn skul wo dágòtè lọ́nà lémi flower ló lọ ní so kò di lọ́wọ́ skul tẹ́ ní kankan lọ di lọ́wọ́ kí n tó ní kálukú ó dà yóò dà ṣùgbọ́n ká má mú skul lọ sí mú ọmọ lọ síbi tí ayé rẹ̀ ó ti bàjẹ́ o ọlọ́run kó ràn wá lọ́wọ́ now last question àbí naam aleykum salam. kẹ́kọ̀ọ́ Thank you. gbọ́ nǹkan tí wọ́n sọ yẹn nǹkan ọ̀tọ̀ tí mo kàn fẹ́ fi kún ó ní pé ìyàtọ̀ wà láàrin wọ̀síyà àti irs tàbí mìíràn wọ̀síyà ó ní nǹkan tí ò sí nínú nǹkan tí yẹn fẹ́ fún àwọn tí ò lẹ́tọ̀ọ́ sógún àbí àwọn ọ̀rọ̀ míì tó jẹ́ ọ̀rọ̀ àsọ́ọ́lẹ̀ àwọn tí ò lẹ́tọ̀ sí ogún èèyàn fẹ́ fún wọn ní nǹkan bóyá àwọn ẹnìkan tó ń sáàbù yín nìsí ẹ rò pé ah, ó yẹ kí n fún ẹni yìí ní nǹkan tí n bá tún ní nǹkan yìí ni so yẹn wàsíyà nìyẹn a gbọ́dọ̀ mọ kọ́ every time ṣùgbọ́n ogún gangan pín ní pínpín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹ̀ náà lòṣèré ẹ̀sìn ti la ìlànà yẹn ó sì dáa ká máa rán àwọn ará ilé wa létí ìyàwó ọmọ lójoojúmọ́ nípa yẹn yọ̀dá wọn yẹn àwọn tá a bá fẹ́ fún ní nǹkan lágbájá báyìí ẹ bá ń fún ní nǹkan báyìí tàmọ̀dé báyìí ẹ bá ń fún ní nǹkan báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpín inú ogún wa tí yẹn ó ní kò gbọ́dọ̀ ju ìlà ìlà kan nínú mẹ́wàá lọ ìlà kan wà sólòsó kẹsì ìlà kan nínú mẹ́ta nínú mẹ́wàá dábàá pé sí mẹ́ta kò gbọ́dọ̀ ju ìlàta lọ́bọ̀ tó bá kéré sí ìlàta ó dáa jù tó bá kéré sí ìlàta ó dáa jù tó ti yẹ wa ìyẹn wọ̀ sí yà nìyẹn àwọn ẹni tí a fẹ́ fún ní nǹkan ṣùgbọ́n wọn ò sí láàrin ẹbí tó lè jogún wa tó méjì méjì nìyẹn tó ìkan nínú ẹ̀sìn ti yanjú ẹ̀ ìkejì àwọn alákọ̀ọ́ fún àwọn tàbá fẹ́ aláwọ̀ àlà tí ká báyìí